tó mi mi láyọ̀jú. Onílé kò lọ, onílé kò lọ, mo gbàgbọ́ ọ̀la ń bọ̀ wá dá. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba o mo ṣe kábíyèsí rẹ̀ ayérayé tó ń gbádọ̀ balẹ̀ ọba àfọbàjẹ́ tó ń gbádọ̀ balẹ̀ ọba ọba lórí ayé gbogbo tó ń gbádọ̀ balẹ̀ ọba o mo ṣe kábíyèsí rẹ̀ ọba tó ń gbádọ̀ balẹ̀ ọba ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba mo ṣe kábíyèsí rẹ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo gbé ọlọ́run ga nítorí tó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé ọlọ́run tó mú wa rí ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kọkànlá ọdún yìí ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tó ṣọ́ wa ọlọ́run tó kó wa yọ nínú ewu gbogbo ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ mo gbàdúrà wákàtí tó kù tilẹ̀kùn oṣù kọkànlá ọdún yìí yóò tì kò ní fọ ibi fún ọ kò ní fọ ibi sílé rẹ wákàtí tó kù tilẹ̀kùn oṣù kọkànlá yóò tì ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọlé ẹ e, ò ní kábàámọ̀ ò ní pasán rere ò ní sán rere nù ibi ò ní bá ọ mo súre fún ọ ní orúkọ olúwa àwọn ọmọ ogun lórúkọ Jésù Kristi lílọ bíbọ̀ rẹ nínú ọ̀sẹ̀ yìí Ọlọ́run afa yóò ṣíwájú rẹ ẹni tí ṣe omega yóò kẹ́yìn rẹ òní ṣòdejá òní ṣíléwọ̀ lórúkọ Jésù òní kábàámọ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí òní kábàámọ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí òní kábàámọ̀ ibi òní bá ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo gbàdúrà ní inú ìrìn àjò ọ̀sẹ̀ titun yìí tí o bẹ̀rẹ̀ yìí tí a ó rè kọjá sí inú oṣù kejìlá ọdún yìí oṣù kan tó kù nínú ọdún yìí lórúkọ Jésù olùgbàlà lórúkọ Jésù ibi ò ní fọ̀ lórí ayé rẹ kò ní fọ̀ nínú ilé rẹ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ò ní pòǹdérí ẹkún ò ní kábàámọ̀ tá a bá rí ibikíbi tí ọ̀tá ṣe àṣeparí iṣẹ́ sí. Si ìwà láàyè ọlọ́run kó baṣẹ́ náà jẹ́ kó ré ibi wọn dànù lílọ bíbọ̀ rẹ tá a bá rí ẹnikẹ́ni tó nínú rẹ̀ ń bíun àwọn tí ń ṣàdédé máa bínú ayé ènìyàn níwájú rẹ lórúkọ jésù ẹ̀mí mímọ́ yóò bì wọ́n lulẹ̀ ìmọ̀ wọn ò ní jọlé ọ lórí mo súre fún ìwọ tó ń gbọ́ mi tó o sì rí àmì ṣe ní orúkọ jésù kristi gbogbo ìpinnu arobímúbiṣẹ́ níwájú rẹ nínú ayé rẹ ìpinnu aróbimúbiṣẹ́ ẹ̀mí mímọ́ sọ́dòfo lórí ọmọ rẹ ó di òfo ìpinnu aróbimúbiṣẹ́ lórí ayé rẹ lórí ilé rẹ lórí iṣẹ́ rẹ lórí ìgbéyàwó ẹ lórí bísínẹ́sì ẹ lọ́fíìsì rẹ ìpinnu aróbimúbiṣẹ́ láàrin ẹbí ẹ lórúkọ Jésù lórí rẹ ó di asán ó di òfo lónìí mo súre fún agbára ìgbènijà Ọlọ́run Jèhófà kó wọnú ayé rẹ lọ agbára tí ò ṣeé mú tí ò ṣeé rí fín agbára tí ò ṣeé bì lulẹ̀ tí yẹ̀yẹ́ ayé kì í yẹ agbára tí wọn kì í fi ṣẹ̀sín tí wọn fi ṣẹlẹ́yà agbára tí yẹ̀yẹ́ rí òfin ní tọ́ sí ọmọ aráyé lórúkọ Jésù gba agbára Ọlọ́run èyí tí ó mọ jà fún ọ láàrin eléwu ènìyàn èyí ó mọ gbèjàrejà níbi gbogbo tí ó sì mọ gbẹ ẹ̀tọ́ rẹ fún ọ agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ ètò kù nínú ọdún ìkóbọ àjò náà kó mọ́rin láàrin sọkún kó mọ́rin láàrin pasán kó mọ́rin láàrin pòfo kó sì mọ́rin láàrin pàdánù ọfà ìkorò ò ní bà ọ́ o ọfà ìsàn ò ní bà ọ́ ọfà àrùkiri ò ní bà ọ́ ọfà ẹkún ò ní bà ọ́ lórúkọ Jésù olùgbàlà bó ti rí àmì ṣe yẹn ẹnu tó fi ń sàmì yẹn ò ní fi pòun rírí ẹkún lórúkọ Jésù olùgbàlà ni mo gbàdúrà ọfà ibi ọfà àwọn ìkà ọfà ìjọba òkùnkùn ètí wọn takiri lópin ọdún yìí ọfà ẹkún kò ní bà ọ́ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ wàá sì ní ẹ̀rí rere inú rẹ yóò dùn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo wí nípa tiẹ̀ lórúkọ Jésù ọwọ́kọ́wọ́ tó bá kọwọ́ lòdì Ọlọ́run yóò fi kú tú wọn ká ọwọ́kọ́wọ́ tó bá kọwọ́ lòdì lórí ọmọ rẹ ẹ̀mí mímọ́ yóò tú wọn ká èyí tó bá kọwọ́ lòdì lórí aya rẹ lórí ọkọ rẹ ẹ̀mí mímọ́ yóò tú wọn ká lórúkọ Jésù lórí ohun rere gbogbo tó ń rò lọ́kàn tá a bá rí ìgbìmọ̀ kí gbìmọ̀ tó ní ohun rere náà ní wá sí ìmúṣẹ lórúkọ Jésù níwájú rẹ̀ ń ó ṣubú dandan ìwàláàyè Ọlọ́run kò ní fi ayé rẹ sílẹ̀ ìwàláàyè Ọlọ́run yóò máa jà fún ọ ìwàláàyè Ọlọ́run yóò gbẹ ẹ̀tọ́ rẹ fún ọ mo béèrè ìrànlọ́wọ́ ńlá Olódùmarè tí ó pa ẹ́ lẹ́rìn ayọ̀ tí ó mú ẹ̀gàn rẹ kúrò tí ó sọ ẹ̀gàn di ògo ìwàláàyè Ọlọ́run Jèhófà lórúkọ jésù kristi ti násárẹ́tì kó wọnú ayé rẹ lọ kó wọnú ilé rẹ lọ kó wọnú iṣẹ́ rẹ lọ ìwàláàyè ọlọ́run tí ó so ẹ̀gàn di ògo ìwàláàyè ọlọ́run tí ó mú ẹ̀gàn ayé kúrò lára rẹ kó wọnú ayé rẹ lọ kó wọnú ayé rẹ mi ò mọ táyé fi ń gàn ni àbá ìlówó àbá ṣe àbí gbèsè tó jẹ tí ó mú ayé kúrò tí ó sọ ẹ̀gàn di ògo tó o bá rí àmì ṣe wà láàyè ọlọ́run náà kó wọnú ayé rẹ lọ àwọn Farisí wọ́n fẹ́ fi Jésù olùgbàlà wọ́n fẹ́ fi ṣẹ̀sín wọ́n fẹ́ fi ṣẹlẹ́yà wọ́n béèrè owó orí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbọ́nà àrà yọ ó bọ́nà ìyanu yọ lórí ọ̀rọ̀ ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù ọlọ́run ìyanu kó bọ́nà ìyanu yọ kó bọ́nà àrà yọ gbogbo táyé fẹ́ fi yẹ̀yẹ́ rẹ táyé fẹ́ fi gàn ọ́ lórúkọ Jésù ọlọ́run àjùlọ lónìí ó yá kó fàjùlọ hàn kó jà fún ìṣẹ̀dá rẹ kó jà fún ayé rẹ ṣẹ̀dá rẹ ò ní gba bí orí rẹ ò ní gbà bọ̀dẹ̀ ẹ̀dákẹ́dà tó bá perí rẹ níbi ibi yóò jẹ́ tonítàn ẹnikẹ́ni tó bá ru ayé rẹ ro ibi lórúkọ Jésù olùgbàlà ibi náà yóò jẹ́ tonítàn orí rẹ ò ní gbà bọ̀dẹ̀ ẹlẹ́rù ibi lórí rẹ yóò gbé ẹrù rẹ ẹlẹ́rù ibi lórí rẹ yóò gbé ẹrù rẹ lórí ọmọ rẹ yóò gbé ẹrù rẹ lórí aya rẹ yóò gbé ẹrù rẹ ò ní ṣọ̀fọ̀ aya ò ṣọ̀fọ̀ ọkọ ò ṣọ̀fọ̀ ọmọ mo súre fún ọ ni nípa agbára ẹni tó ní ayé àti ọ̀run ọfà ìkorò ayé ò ní bà ọ́ ọfà ìkorò ayé ò ní bà ọ́ ọfà èdè ayé ò ní bà ọ́ ọfà ìdààmú ayé ò ní bà ọ́ ọfà àrùkiri ayé ò ní bà lórúkọ Jésù ọfà ìkorò òpin ọdún kò ní bà ọ́ ọfà ibi ọfà ìka ènìyàn kò ní bà ọ́ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa ẹ̀yin ará mo bẹ̀ ọ́ léyìí e tó ti ọdún yìí tí yóò parí pàápàá jùlọ nínú oṣù kejìlá ọdún yìí jọ̀ọ́ mo bẹ̀ ọ́ mọ ohun tí ó máa fi ẹnu rẹ sọ tó máa tí ó máa jáde ní ahọ́n rẹ ẹ̀mí mímọ́ ní kó kíyèsára nípa ohun tí ó máa fi ẹnu rẹ sọ wọ́n fi sọ̀rọ̀ òdì sí ọmọ rẹ tàbí sí aya rẹ tàbí sí ọkọ rẹ ayé òní ti bi gbólóhùn rẹ mú ọ má fi sọ̀rọ̀ òdì má fi sọ̀rọ̀ òdì sí àwọn ọmọ rẹ má fi ṣépè fọmọ ẹ má fi ṣépè fọkọ ẹ ètò kù nínú ọdún yìí má fi ahọ́n yẹn súre má fi gbàdúrà bíbélì tilẹ̀ wí pé iná ni ahọ́n ayé ẹ̀ṣẹ̀ sì ni ó ní láàrin àwọn ẹ̀yà ara wa ni ahọ́n ti ń ba gbogbo rẹ̀ jẹ́ tí ó sì ń tiná bọ ipa ayé wa ó tilẹ̀ wí pé ọ̀run àpáàdì ń tiná bọ òun náà jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ẹ̀mí mímọ́ ló ní ló ń sọ fún mi pé kí n sọ mi ò mọ ẹni tó ń gbọ́ mi mi ò mọ ibi tó ti ń gbọ́ mi mi ò sì mọ àkókò tó ń gbọ́ mi ṣùgbọ́n bó o ti ń gbọ́ mi lé tó kù nínú ọdún yìí má fi ahọ́n rẹ ṣépè fún ọmọ rẹ tàbí fún aya rẹ tàbí fún ọkọ rẹ fún àwọn tó súnmọ́ ẹrù tí kì ṣe tiẹ̀ ayé ò ní dìlé ọ lórí ayé ò ní mú ọ nípa gbólóhùn ẹnu rẹ máa fi ahọ́n yẹn súre gbọ́ ohun tí ọlọ́run sọ nípa tàwọn ọmọ israẹli náà nínú ìwé númérì ó ní bí àwọn èèyàn yìí ti wí ní etí èmi olúwa ní èmi olúwa yóò ṣe ní agbára ọlọ́run a ó tún sọ̀rọ̀ nípa rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ahán ahán òun ló kéré jù nípa ẹ̀yà ara wa máa fi súre bó bá jí láàárọ̀ kó tó sùn nígbà gbogbo pàápàá jùlọ lè tó kù nínú ọdún yìí má fi ṣépè rárá ayé ò ní tipa bẹ́ẹ̀ mú ọ wọn ò ní tipa bẹ́ẹ̀ gbé ọ lórúkọ jésù kristi ni mo gbàdúrà mo sì súre fún ọ gbogbo tó jí òkè ìṣòro rẹ ọlọ́run yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ wàá rẹ́rìn ayọ̀ ẹ̀yin àgàn nípa agbára ẹni tó ní ayé àti ọ̀run ẹ̀ ó dọ́lọ́mọ ẹ ó gbọmọjó gbogbo tó wojú olúwa fún ilé ni iṣẹ́ ni owó ni ohunkóhun tó ń wojú olúwa fún ọkọ ni tàbí aya àlàáfíà ni a ohunkóhun ohunkóhun nítorí bíbélì wípé kò sí ohun tí ọlọ́run kò lè ṣe lórúkọ jésù kí ilẹ̀kùn ọdún yìí kó tó tì kí òrùn ọdún yìí kó tó wọ̀ lórúkọ jésù kristi adẹ́dá àti aṣẹ̀dá ó yọ̀ǹda rẹ̀ fún ọ wà á ní ẹ̀rí rere ògo ni fún ọlọ́run wa ẹ̀yin ará nínú olúwa ẹ má jẹ́ ká gbàgbé pé bí a ti ń súnmọ́ ọdún tí ọdún súnmọ́ wa ẹ má gbàgbé bíbọ̀ kristi ó ń padà bọ̀ fún ìpadàbọ̀ rẹ̀ pàápàá jùlọ ìpè àwọn àyànfẹ́ ìpè àwọn àyànfẹ́ à ń súnmọ́ òun náà sì ń súnmọ́ wa ayọ̀ ayérayé ń bẹ níwájú àwọn àyànfẹ́ Kristi nítorí náà mo bẹ̀ ọ́ máa fi ìgbà gbogbo múra sílẹ̀ kí ohun tí ò tó nǹkan nínú ayé kó má bàa gba ayọ̀ ayérayé sọnù lọ́wọ́ wa lórúkọ Jésù yóò dára fún ọ bí o sì ti ń gbọ́ máa fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn tó wà ní agbègbè àti àyíká rẹ pàápàá jùlọ nínú kọ́ńtàtì ẹ àtẹ̀ní àti ẹ àjọ̀rọ̀ Kristi pẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Shut ṣọ́dá look you ó dára ọjà rẹ̀ mọ́ ní wọn. Àkànyí lọ dúdú ká, wá ń dìyà ọlọ́mọ, aláìsàn fọkàn bá ń dẹ̀rùn. Bàbá mi á mú wọn lára dá. Aláìní má ronú mọ́, ìyanu rẹ̀ ń bọ̀ lọ́nà o. Ó sì máa dára ọjà rẹ̀ yóò ní mọ́. Ó sì máa dára ọjà rẹ̀ mọ́ ní Ó dájú pé. Ó sì máa dára ọjà rẹ̀.

ní òní yẹ. Ẹni mi kò ti kàjàgbá, mi kò ti kàjọba. Ó dàgbára lọ́wọ́ òyò, ó ti ga àtàjẹ́, ó gbàdárò nípín, ó gbàdókòkò gbogbo, bàbá mi ò ti kàbùkù, Jésù mi kò ti kàjọba. Òní náà ti jẹ́.